ti chẹ́ǹjì o ẹ̀bà Miliki Express yìí ti dùn jù Miliki Express yìí ti dùn sẹ́ bẹ́ẹ̀ ni flight Miliki Express ó ti ṣe kínní ó ti gbéra nítorí pé no time to check time kò sáyé fún darling àwa ti wà ní pápá ìgbafẹ́ níbi tí gbogbo ẹ̀tàn wọn ṣe kínní tá ti máa mùkúlùmù kẹ́ńkẹ́ bẹ́ẹ̀ ni KEMI Kẹ́mi Ìyàndá aka sexy olórin tó ṣe kíni tó ń prosper lójú amóhùnmáwòrán yín olórin tí ò common <laughs> lórí Miliki Express lẹ́ni gbogbo ẹ̀yin tèmi pátápátá gbogbo ẹ̀yin tèmi tẹ́ ń wò mí lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń gbádùn Orísun tẹlifíṣàn lọ́wọ́lọ́wọ́ ẹ máa ní àǹfààní láti ṣe kíni ẹ máa láǹfààní láti jẹ gbádùn àwọn entertainment gist lálákà òjọ kan ibi torí mi ti máa ń wá wújù ní ibi tá a ti máa wá ṣe kíni tá a ti máa ṣe back Thursday Tíbítì yẹn ó dálé àwọn orin oríṣiríṣi àwọn gbẹ̀du tó ń ṣe kíni tó ń burst brain àwọn gbẹ̀du tẹ́pẹ́tẹ́ nǹkan bá ti gbọ́ ẹ ní choice and to gbé bọ́dí ẹ <laughs> bẹ́ẹ̀ ni ìyẹn nìkan wá kọ́ ẹ tún wá ní àǹfààní láti jẹ abala ibi táwọn èèyàn tó ti máa ń ṣe kíni tó ti máa ń dúró dè mí lórí títì kí ló ṣẹlẹ̀ lórí títì kíbẹ̀ ni wípé àwọn ìbéèrè kan wà tí máa jù sí yín tí wọ́n tó bá bá yín á bá ẹ̀ gbà sára ẹ̀ tí wọ́n ṣe kí ni ọmọ náà bounce ẹ̀ dá padà sí mi ẹ̀ olórí tó wá jẹ́ mi ní kọ́ tí question yìí bá bá mi lásán nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ni mo máa ṣe àmọ́ kò tí ìyá tí mo máa ju question yẹn sí yín ẹ dẹ̀ máa jẹ̀gbáládùn àwọn orin onírúurú ẹ má wọrí o ẹ̀yẹn ṣàrà sẹ́ńpẹ́ síbi tẹ̀wá nítorí pé kí ni èmi ṣetán láti wa ọkọ̀ Miliki Express yìí lọ́sibí tá a ti ṣe kíni tá a ti máa jẹ̀ gbádùn ara wa Miliki Express ló ṣì ń lọ lójú ọmú Orísun television, gbogbo ìgbafẹ́ táwa bá fún yín ó kún wọ́ ó tóbi tẹ́yìn náà bá ń gbọ́ ẹ̀yin náà máa rí pé àá Orísun làgbà àwa gangan ní bàbá àwa lọ̀gá bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́dẹ̀ lè fi ọwọ́ kan ẹ̀ẹ́ lè fi ọwọ́ òsì àbí tọ̀tọ̀ lè fi rọ́ wa sẹ́yìn torí pé aṣíwájú la jẹ́ níbi agbo ìgbafẹ́. nǹkan tó wá kọ́ báyìí lórí Miliki Express ibi tá a tún wá fẹ́ lọ gbéra lọ́sìn tá a ti fẹ́ gbé bọ́dì wa òun náà ni wípé gbogbo entertainment gist pátápátá tó ń lọ lórí social media kọ́ra látòrí Facebook ni o Twitter ni o ah, instagram ni o ẹ tiẹ̀ mú gbogbo ẹ̀ all round kínní èmi máa ṣe kínní gbogbo ẹ̀ ni mo máa dé mo máa touch lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi ti ṣe tán tí mo fẹ́ fún yín ní gbogbo bó ṣe lọ lórí ẹ̀ka social media pátápátá gbogbo gist gbogbo entertainment gist pátápátá mo ṣe tán láti jù sí ẹ̀yà kan ṣe kínní ẹ gbà sára kan ẹ olórí thank you ẹ wẹ̀dọ̀ ma <laughs> ẹ ká lọ jẹ gbádùn gbogbo entertainment gist lọ́lọ́kan òjọ̀kan ètò ṣì ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀. gbajúgbajà olórin tiwa Tọ́pẹ́ Savage Balógun tí gbogbo wọn mọ̀ sí Tiwa Savage ṣe ayẹyẹ ọjọ́ ìbí lélẹ́yìí tí wọ́n pé ọmọ ọkọ̀dínlógójì ọdún ìyẹn thirty nine years lórí ilẹ̀ alàyè ju gbogbo ẹ̀ lọ ẹ má gbàgbé pé Tiwa Savage ti yẹ̀bá fún social media fún ìgbà díẹ̀ ṣùgbọ́n síbẹ̀ gbogbo olólùfẹ́ Tiwa Savage àti ará àti ojúlùmọ̀ ni wọ́n yẹ sí kákàkiri àgbáláyé àwa fi eléyìí sọ pé happy birthday lẹ́ẹ̀kan sí Tiwa Savage entertainment news ṣì ń tẹ̀síwájú bí mo ṣe máa ṣe àfihàn ògbóǹtarìgì nínú kakọ eré kapò eré pọ̀ ka sọ di odindin kò sí ẹlòmíràn tí mo ń sọ bí kò ṣe ọ̀gbẹ́ni Saheed Balogun tí wọ́n ṣe ayẹyẹ ọjọ́ ìbí àwa náà wá ń fi àsìkò yìí sọ wípé happy birthday ọ̀gbẹ́ni Saheed Balogun ẹ aka ọmọ alájà kò wá tó síbẹ̀ o entertainment Jesus ọ̀sẹ̀ yìí ah, àríyá ló bá dé hooray happy birthday ìlú mọ̀ọ́ká wa gbajúgbajà òṣèré Fathia Williams Balógun àwọn sọ wípé ìgbà ọdún ọdún kan ni a ní rí báyìí lọ fún entertainment Jesus ọ̀sẹ̀ yìí tọ́sẹ̀ tó ń bọ̀ ó máa lékenkà ó máa làmìlaka dẹ̀ máa ta yẹ́rìyẹ́rì agbàríyá ni tọ̀sẹ̀ yìí bá dé tọ̀sẹ̀ tó ń bọ̀ kò ní dínkù ẹ kalẹ̀. ṣáínà ti rí gbogbo bó ṣe lọ ní ẹ̀ka social media pátápátá nítorí pé kíni entertainment gist tó kún wọ́ ẹyọkan ṣe ó ṣe ń ṣègbafẹ́ fún gbogbo ọ̀sẹ̀ kan tẹ̀tẹ̀ ní mísì kọ̀kọ́ra bọ́ ẹ má wọrí títọ́sẹ̀ tó túnbọ̀ àtúnṣe kíni á tún nǹkan á akúnjú ti tẹ́lẹ̀ lọ bọ́n mo mọ̀ pé eléyìí tí mo ṣàfihàn ẹ̀ fún yín pátápátá gbogbo ẹ̀ náà lẹ jẹ̀ gbádùn ẹ̀ mhm. ní báyìí a máa lọ jó sí orin èmi ti tán tí mo fẹ́ jó torí pé tí n bá ti gba nǹkan tó kí sára yẹn tó ti bà mí láyà rẹ̀ mo máa dá padà rí pé ẹ́ ó yẹ jẹ́ ká tún lọ cool temper ẹ jẹ́ ká cool lọ cool lọ cool lọ ẹ ká cool temper pẹ̀lú orin brother Shaggy tọ́pẹ́ àkọ́lé ẹ̀ ní orí ó yá hit me. <laughs> many years have gone. waiting ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán ni àkọlé orin tẹ̀ṣẹ̀ gbọ́ tán láti ọwọ́ brother Shaggy oya eat me thank me later <laughs> ṣẹ́wárí abala tí ọpọ́n súnkọ̀ báyìí òun náà ni abala no time to check time kò sáyè fún darling abala ìgbafẹ́ ibẹ̀ náà la dé níbi tá a ti máa kán sí eh, agbami ijó gangan àmì máa rẹ̀ kí dáhùn sí àmà you know I'm a cool of temper wa kí wàá abala tó kọ báyìí òun ni TBT tí à throwback thursday lórí gbogbo orin pátápátá tẹ̀ ti jẹ̀gbádùn wọn sẹ́yìn tẹ́yìn tẹ̀ ti wò pé ah, mo dẹ̀ láìkí orin yìí o àmọ́ báyé ṣe ń yí náà là ń tọ̀ ẹ wo èmi ti ṣetán láti máa da mo máa da padà fún yín ni ẹ máa ń gbọ́ back to back ẹ eh? eat to eat <laughs> ok ok ok kí a má fi àkókò ṣòfò orin wo làwọn kọ́kọ́ fẹ́ lọ jó sí lórí throwback thursday dáàdi orin wo lẹ rò pé mo fẹ́ fún yín no mọ sí no kí lẹ rò pé mo fẹ́ fún yín no no no no ẹ̀yin tèmi ẹ̀yin ẹ̀yin ẹ̀yin boys mi ẹ̀yin girls mi ẹ̀yin tèmi pátápátá <laughs> orin tá a fẹ́ lọ jó sí báyìí ẹ kà mú láti orin Musiliu Haruna Ìṣọ̀lá tó sọ wípé ọpọ́n àpàlà ti sún ó yàrá ọpọ́n àpàlà ti sún finally ó ti kúrò ní ìtàtijọ́ ìṣọ̀lá túnde <laughs> ẹni òní kọ́tà ẹ̀ ká lọ fojú gbọ́ ká lọ fi etí wa gbọ́ gbẹ̀dú tó ń báńgìn you know. ìgbafẹ́ òun náà la ṣe wà níbi tá a ti ń múnu gbogbo wa dùn. all right throwback thursday ẹyọkan tó kù tí mo wá fẹ́ jù sí yìí ah níbo lẹ́yìn pé mo fẹ́ lọ fọrin ẹ jáde náà o ẹ ti ń guess ẹ má guess jù ó yá kókó bìlọ kó bìlọ kókó <laughs> kó bìlọ kí ló ń dá kíkíkí kí ló ń dá alright ẹ jẹ́ ká lọ gbọ́ kókó bìlọ látẹnu lágbájá ọmọ bàbá mùkọ́mùkọ́. pàdé mi ní sàlẹ̀ lẹ́lẹ́lẹ́ lele lele wà sisi wọn láì fẹ́ ṣe ń ju gbogbo Ìbàdàn yẹn gbogbo bẹ́ẹ̀ yẹn wọ́n àìníwẹ̀ gbogbo ẹ̀yin sí sí gbogbo ẹ̀yin ọmọ mo láìbẹ́ ṣe ń jù mọ́mí mo láìbẹ́ náà ṣe ń jù sí dáàdi yìí nù. ẹ má gbàgbé TVT Thursday ni orí tẹ̀tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́tọ̀ yẹn látẹnu lágbájá ọmọ bàbá mùkọ́ mùkọ́ yìí nù. ó ta mẹ́ nígbà tó yẹn tó ń rìn nígbà yẹn orin yẹn hot ẹ wo gbogbo tó bá ti jùlẹ̀ báyìí ìbàdí máa ń sọnù gan ni o oníkálukú wọn máa ṣàtì ẹ ní pé bọ́ni ti tèmi wà all right ẹ̀hún náà nìyẹn lórí gbogbo ètò ní fún yín nìyẹn fún ti throwback thursday lórí àwọn orin tá a ti gbọ́ àwọn gbẹ̀du tó ń bọ̀ sí brain tó bá tún di lọ́sẹ̀ tó ń bọ̀ máa tún lọ wú jáde níbi tí mo tọ́jú ẹ̀ sí kò yé yín èyí tí máa tún gbé wáyé tó máa yà yín lẹ́nu tó máa làmì laka pé ah olórí ó try fún wa gan mo ń gbádùn àwọn throwback tó ń fún mi gan ni ò gan gidi ni ọlọ́run <laughs> all right èyí tó wá kàn báyìí tó pọ́n sí kàn báyìí ni wípé ẹ ká lọ you know ká lọ step down gbogbo ojú ta ti jó látàkùn ẹ mo fẹ́ ká wá pọ̀ ṣẹ̀ up you know ká pọ̀ ṣẹ̀ ká elevate <laughs> gbọ́ posh látẹnu máyọ̀kún à ń bọ̀. a ṣe testimony tí ń bára posh. tí ń bára posh. Má ṣe testimony tí ń bára posh. Eh? Má ṣe testimony tí ń bára mansion. Bẹ́ẹ̀ ni posh lẹ ti gbọ́ yẹn látẹnu máyọ̀kún fúnra rẹ̀ yẹ́sẹ̀ alright ṣẹ́rí abala tó wá kàn báyìí abala ibi tó yẹ pé flight Miliki Express ti tèmi lẹ́ni thursday ó fẹ́ ṣe kí ni ó ti ṣetán tó fẹ́ gbéra tó fẹ́ máa relé bọ́ kí n tó lọ́ńkọ́ mi ò ní ṣaláì má ju bọ́m̀ṣẹ̀lì ilẹ̀ nítorí pé lórí títì òun náà ni ọpọ́n súnkàn kí wọ́n nìkan tó ń ṣẹlẹ̀ lórí títì ṣe ọ̀pọ̀sẹ̀ tó kọjá ó ta lẹ́nu gan ó ta lẹ́nu sọ fún pé àwọn béèrè tí wọ́n máa gbé wá àwọn béèrè lẹ́kọ́tẹ́ yìí náà bá gbọ́ dájú kó sí ni mí tí ẹ fẹ́ mọ bí gbogbo situation ẹ ṣe rí ẹ máa fẹ́ yín ẹ́ all right question tí mo wá fẹ́ jù sí ní ọ̀sẹ̀ yìí tá a máa dìmú tá a máa lọ sí lórí títì tá a máa lọ fọ̀rọ̀ wérò lẹ́nu àwọn èèyàn òun náà ni wípé hmm, kí ni nǹkan tí ó já yín láyà àwọn nǹkan tó ń jáyàn láyà tí wọ́n sọ fún yín gbà tá a ṣì kéré you know àwọn nǹkan tó sọ fún mi nígbà tí mo ṣì kéré jẹ́ pé ìgbà tí mo wá ń dàgbà mo realize pé ẹ̀ẹ́dẹ̀ rọra kẹ́ all right ẹ̀ẹ́kẹ́ mi kọ́kọ́ mu láti ọ̀dọ̀ mi kó tó di pé mo lọ sórí títì lọ́ọ́ máa bèrè lọ́wọ́ àwọn èèyàn nígbà tí èmi kéré wọn sọ fún mi wípé má mi máa sọ fún pé ah olórí o tó bá ti fọwọ́ kún ẹ̀ ó máa lóyún ni má jẹ́ kọ́kùnrin fọwọ́ kún ẹ̀ sọ nínú kíláàsì báyìí ah ẹ wò ó gáàrùn tí mo máa ń wọ Emily oníkẹbẹ ni <laughs> Emily mo máa ká gbogbo ẹ̀ mọ́ tán pé ah you don't touch me o Tobi don't touch me o Karim don't touch me o Mr Bisi don't touch me o bàṣẹ ọmọ ṣe ni tíṣà gbòǹgbò rẹ fọwọ́kàn torí pé wọ́n ti jẹ́ kó yé mi wípé tí ọkùnrin bá fọwọ́kàn mi kọ́ mo máa lóyìnbó ìgbà táwa táwa dàgbà tá a gbọ́njú tá a gbọ́n dáadáa mo realize pé ah, ah mọ́mì ah, ẹ rọra ìyẹn ní kọ́kọ́ wọ́n ti sọ fún wa wípé wọ́n máa rán mi iṣẹ́ tọ́wọ́ àwọn èèyàn méjì téèyàn méjì mẹ́ta bá ti ń sọ tí wọ́n bá fẹ́ kẹ́ dá sí wọ́n á ní kí n lọ gbàròdàn wá ah, wọ́n máa rán mi láròdàn yìí o mo máa pẹ́ lè yọ ní fùfú o. <laughs> alright ẹ má yẹ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ ẹ jẹ́ kí n lọ sí orí títì abala lórí títì ló fún gbogbo ẹ̀yin tẹ́ Express tó gbásìkì tó ta lẹ́nu Miliki Express tó dùn tí máa ń sọ fún yín pé kò sí àkókò láti check time you know kò dẹ̀ sáyè fún jolly Miliki Express lè ara ọ̀tọ̀ ni ó dùn ó ta lẹ́nu ó make sense ó make brain àwọn gbẹ̀du tí mo dẹ̀ máa ń jù sí yín gbẹ̀du tó make brain ẹ ká lọ sórí títì ká lọ máa dáhùn question lọ́lọ́kan jọ̀kan tẹ́yìn náà bá fẹ́ kí n wá sí ìlú yín táwọn ibi tẹ́ wà ẹ má wọrí ẹ gbá wa láago kẹ sọ pé ah olórí mo ṣetán mo ṣetán láti hòsì Orísun ẹ máa bọ̀ ní ẹ máa bọ̀ ní Ìlọrin ẹ máa bọ̀ ní Ìbàdàn ẹ máa bọ̀ máa wá ṣe lórí títì mi bẹ̀ in short máa gbé máìkì mi máa gbé wá sílé yín àmọ́ ní báyìí ẹ kà lọ gbọ́ bó ṣe lọ lórí títì à ẹ kú dédé àsìkò ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ káàbọ̀ sí abala orí títì lórí ètò Miliki Express orúkọ tèmi ni Adébùkọ́lá Abbas lẹ́pà with flavour lónìí lórí ètò a máa béèrè lọ́wọ́ àwọn ènìyàn ní nǹkan tí wọ́n sọ fún wọn ní kékeré tí máa ń já wọn láyà tó jẹ́ pé ìgbà tí wọ́n dàgbà wọ́n rí i pé ni ẹ máa bá wa lọ lórí ètò náà Miliki Express. ní tó máa ń bà mí lẹ́rù tí wọ́n máa ń sọ fún mi tí mo dẹ̀ torí ṣe máa fọwọ́ kàn mí lọ́yàn máa lóyún ah, ah. bí ìdẹ <laughs> bí ìdẹ mo pé ẹ pa fún mi ìgbà mo dàgbà ni mo tó mọ̀ pé irọ́ ni ẹ dẹ̀ ní yé jókòó tọkùnrin kọkùnrin yé jókòó sí mi lẹ́sẹ̀ torí máa lóyún irọ́ dẹ̀ ni. wọ́n ní ká má máa fọṣọ alẹ́ pé kò dáa wọ́n dẹ̀ ní ká yín máa fi igi fa ilẹ̀ wọ́n dẹ̀ ní ká yín máa fún àwọn wíìzù blómblóm yẹn tó bá jásìkò òun tó máa ń fa wíìzùs nǹkan tí mọ́mí mi máa ń sọ fún mi ní kékeré tó jẹ́ pé nígbà tí mo dàgbà ó fọ́ọ̀nì sí mi ni pé nígbà tí mo wà ní kékeré ó béèrè pé ṣé mo mọ ọkùnrin mo wá ní mo mọ ọkùnrin dáadáa ìgbà yẹn mo dẹ̀ ṣì kéré gan-an wọ́n wá ní ó ti mọ ọkùnrin mo ní bẹ́ẹ̀ ni mo wá ní àṣé mi ò ní dọ́kùnrin mọ̀ yàtọ̀ sí obìnrin pé dáàdì mi ọkùnrin ni wọ́n bọ̀dá mi ọkùnrin so ẹ mọ̀ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó fọ́ọ̀nì sí wọn nígbà yẹn dẹ́nà tún máa ń sọ fún mi ní ìgbà yẹn tó máa nǹkan tó máa ń já mi láyà jù nígbà yẹn pé tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ mi gbọ́dọ̀ súnmọ́ ibi tọkùnrin bá wà so tí bá ti rí ọkùnrin gbà yẹn mo máa ń sá lọ fún wọn bójú ọmọ kékeré mi nífẹ̀ẹ́ súnmọ́ ibi tọkùnrin wà rárá. ẹni náà ti rí pé oríṣiríṣi ọ̀rọ̀ ìjáyà ni wọ́n ti ah, wọ́n máa ti gbìn kan sí wa lọ́kàn bíi gìrókò <laughs> ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ pé bá ṣe ń dàgbà nímọ̀ là ń dàgbà nínú ìmọ̀ là ń dàgbà nínú ọgbọ́n là ń dàgbà nínú òye ṣé iná ti gbọ́ oríṣiríṣi kan dáàdi mo mọ̀ pé gbogbo nǹkan tí mo gbọ́ níta yẹn gbogbo nǹkan tẹ́yìn náà gbọ́ yẹn ó sì kù tẹ́yìn ẹ pàápàá jùlọ gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́ gbádùn Miliki Express níbi tí mo ti máa ń ju àwọn gbẹ̀jọ oríṣiríṣi sí mọ̀ pé ìnáwó gbà ẹ̀ ń wò pé ah, ìyẹn nìkan kó sì kù ah, ó kù nú mi ò bá ah, báwo ni mo ṣe lè communicate ẹ̀sọ́ lórí ẹ má gbàgbé láti kàn sí wa ní gbogbo social media platform wa pátápátá lórí Facebook àti YouTube Orísun TV ni lórí Instagram àti Twitter at Orisun TV then lórí website wa www.orisun.tv bó dà ṣe máa jẹ́ nìyẹn tẹ́ bá fẹ́ kàn sí èmi fúnra mi tẹ́fẹ́ kàn sí olórí fúnra ẹ lè kàn sí mi lórí Facebook mi olórí olùwàkẹ́mi ìyànjá lórí Instagram níbi tí gbogbo gangan ti ń sọ tí kutukutu yìí ni ó ti ń yes lórí Instagram at olórí olúwakẹ́mi ni gbogbo ìbéèrè tẹ bá fẹ́ béèrè ẹ wá síbẹ̀ ẹ darapọ̀ mọ́ mi ẹ bí ní gbogbo ọ̀tẹ́ bá ní láti sọ àwọn fàbú tí wọ́n ti jù sí tẹ̀ tí tí mi ò mọ̀ pa ẹ tẹ̀ sí mi ẹ má wọlé máa ṣe kí ni màá gbé wá sáfẹ́fẹ́ music tẹ bá like jù tẹ fẹ́ràn jù tẹ wọ́n pé ah, olórí ah mo fẹ́ tìbìtì yìí e. ẹ kàn sí mi lórí Instagram handle mi at olórí olúwakẹ́mi gbogbo music request yín ẹ wò ẹ jù síbẹ̀ má dẹ̀ ṣe kìnnì yìí tí bá ti rí má tẹ̀ sáfẹ́fẹ́ bó dẹ̀ ṣe máa jẹ́ nìyẹn tó bá ti di lọ́sẹ̀ tó ń bọ̀ mo sọ fún yín pé flight Miliki Express mi ó ti ṣe kìnnì ó ti gbéra àti fẹ́ máa ṣe kìnnì àti fẹ́ máa ṣe ó